إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدوكي الله وبا في تشيني رفوة láti péjú ní àyè alálùbáríkà yìí ọ̀kan nínú àwọn ilé ọlọ́run ọba lórílẹ̀ atọrọ àlékún ìkẹ́ àti ìdẹ̀kùn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ti ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ kí o máa bá òjíṣẹ́ náà àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábì rẹ̀. àtàwọn olùgbàgbọ́ dodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ ti di ọjọ́ gbẹ̀ndà alqiyama tí ọlọ́run bá kí wọ́n sàyẹ̀ kàwá fún wa. lẹ́yìn náà bí idhni Allah ta'ala a ó tẹ̀síwájú inu àlàyé lórí àwọn ahadith tí afáwọn ní tíra al-arba'un an-nawawiyya tí ó sàjọ. sínú tírà alálùbáríkà yìí ní ìjókòó tí ó lọ parí àlàyé lórí hadithi ẹlẹ́ẹ̀keje níjókòó tí ò ní awọ hadithi ẹlẹ́ẹ̀kẹjọ alhadithu thamin alhadithu thamin oní hadithi ẹlẹ́ẹ̀kẹjọ عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال من لا تدع أما عمر كي الله أبا كي ينسي أما ميجيجي كي دل دل دل جيسي الله أبا كي عليكم كي أتي كي الله أبا كي أما أبا أصوي بي أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله wa anna muhammadan rasulullah ó ní wọ́n pa mí láṣẹ ni pé kí èmi máa ja àwọn èèyàn lógun títí kí wọ́n fi jẹ́rìí wípé kò sí ọba kan tí ìjọsìn tọ́ sí lódodo àyàfi ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo wa anna muhammadan rasulullah àti wípé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run ni wa yuqimu sọ̀lá kí wọ́n sì gbérun dúró ìyẹn ni pé lẹ́yìn ìgbà tí wọ́n bá jẹ́rìí pé ẹ̀sìn tòdodo ọlọ́run ọba nìkan ló tọ́ sí àti pé ọlọ́run ọba ló ń rán òjísàlá muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa gbérun dúró wa yu'tu zaka wọ́n sì máa yọ zaka fa idha fa'alu dhalik ó ní tí wọ́n bá ṣe eléyìí ìyẹn ni pé wọ́n jẹ́rìí wọ́n gba kálímà ṣahada méjèèjì wọ́n sì ń gbèrò dúró wọ́n sì ń yọ zaka asamu minni dima'ahum wa amwalahum ṣíṣe ìyẹn ó ti mú kí wọ́n dá gàgá bo ẹ̀jẹ̀ wọn àti dúkìá wọn illa bi haqqil islam àyàfi pẹ̀lú ẹ̀tọ́ islam wa hisabuhum ala Allahi ta'ala àti pé ìṣirò wọn ó wà lọ́dọ̀ ọlọ́run ọba ọba àlejò ọlá rawahu Bukhari wa Muslim imaamu Bukhari àti Muslim àwọn ni wọ́n gba hadithi wa tọ́yì hadithi yìí ti bẹ nínú ọ̀kan nínú àwọn hadith tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àrùn ń bẹ nínú ọkàn wọn tí wọ́n tú ní ìtukùtù. ẹlòmíì ò wulẹ̀ tu rárá ó sá fún un torí pé hadithi náà kó sínú ntí anabi sọsọlá bẹ̀rẹ̀ hadithi náà òun náà ni ọ̀rọ̀ nípa jihad ọ̀rọ̀ nípa jihad lónìí ó ti di eh, nǹkan tó dẹ́sí pé mùsùlùmí gan fúnra rẹ̀ nítorí àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ lágbàáyé pẹ̀lú orúkọ jihad àwọn tó ń ṣẹlẹ̀ lágbàáyé pẹ̀lú orúkọ jihad iná ló fàájọ́ fi rí eh, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n fẹ́ yọ àwọn ọ̀tá ọlọ́run nínú wọ́n sọ pé àwọn àyà jihad yẹn àdírò àwọn hadith yìí pé kì í ṣe tọ́lọ́run gbà lérò pẹ̀lú wọn nìyẹn jihad Uh, wọ́n restrict rẹ̀ to self defence ẹ rí i pé ọlọ́run kò sẹ́ nídìí kọ́lọ́run gan sọ fún wa pé uh, ẹni tí ó bá fẹ́ pọ́ mọ́kàwọ́ gbéra àdámọ́ wa ni nínú tọ́lọ̀ ń dámọ́ wa ni pé sábúrú bá fẹ́ ṣe wá àní ṣe kí ni àgbàrá wa lẹ àfẹ́káwọ́ gbéra. tọ́yì a rí nínú wa tó ní òmírùtù ẹni ọ̀kọ́dílà náàsà yìí wọ́n pa mí láti ẹbí kí n di àwọn èèyàn lógun yìí ó lọ ọlọ́run ó lọ ọlọ́run ó lọ ọlọ́run afáàkan ní jamiat al-azhar ní masar ó lọ ní ọrùn débi pé ó fún ọ nítumọ̀ wípé tí wọ́n bá gbógun wá bá yín nìkan ni ìyẹn ni pé ẹ̀yin ò gbọ́dọ̀ gbé ogun lọ bẹ́ẹ̀ lómi ẹ̀yin gbọ́dọ̀ dúró de kí wọ́n gbé ogun wá bá yín ni tó bá gbógun wá bá yín ẹ wà ṣe kíni ẹ wà dìfẹ̀ǹdì ara yín. nínú strategy ogun jíjà gan gbígbé ogun kí ẹ lọ àtàkì àwọn èèyàn ń bẹ nínú strategy defence. ìlú tí àwọn Boko Haram tó fi bá Nàìjíríà dèdè tí wọ́n bá wọn dé lónìí táwọn sójà wa jókòó kí wọ́n máa jókòó dè wọ́n pé odi tí wọ́n bá wá bá wa ń bì àwọn ó sì wá bá wọn tí wọ́n bá sún wọn mẹ́yìn wọ́n ó tún shift border wọ́n á ń gba nàìjíríà bọ̀ díẹ̀ díẹ̀ àwọn eh, sójà Niger wọ́n wá sọ̀rọ̀ àwa bínú olùkọ́ládé ọ̀kan nínú àwọn tó jẹ́ sí pé wọ́n yẹ kó kókọ rẹ wọnú guinness book of record pé àwọn tí wọ́n mọ̀rọ̀ pàjù lé ayé àwọn nínú àwọn tí wọ́n mọ̀rọ̀ pàjù tí wọ́n sẹ̀mí rí wọn lọ olùkọ́ládé yẹn microphone ni mo fi ń wí. wá bínú wípé wọ́n bu yín. àwọn tí wọ́n gbógun ti jihad àwọn tí wọ́n ń gbógun ti dáńpẹ̀ ní jihadi àwọn gangan ni wọ́n ń fi àwọn tí ẹ̀sìn islam kọ́ wa ojú kòkòrò tẹ́kì islam ti wá nípa jihad. àwọn ni wọ́n fi ń ṣiṣẹ́ ṣebí George Bush ó sọ létí gbogbo àgbáyé igbe crusade war ni ní nǹkan táwọn ń jà kó tó di pé nígbà táwọn yẹn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa rẹ̀ ló gbìyànjú àti twist ẹ̀ pé rárá wọn ò gbóhùn yé ni kì í ṣe tó ń gbà lérò nìyẹn ọlọ́run ọba sì ni wa ma tukhfi suduruhum akbar èyí tí wọ́n fẹ́ wí yẹn gan díẹ̀ ni èyí tí wọ́n fi pamọ́ sínú ẹ̀ ni wọ́n ó tóbi ju èyí tí wọ́n fẹ́ nu wí lọ. ìgbà wo ni gbígbógun lọ báwọn èèyàn kan yóò di tí ò da òun náà nígbà tó bá jẹ́ sí pé orúkọ ìsìláàmù ni wọ́n fi ṣe kíni ni wọ́n fi ṣe Central Africa láìpẹ́ láìpẹ́ yìí àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ tí gbogbo yẹn sì dákẹ́ lamẹ́ríkà láìpẹ́ láìpẹ́ yìí a mọ̀ pé wọ́n pa ọkọ àti ìyàwó àtàbúrò ìyàwó rẹ̀ lásìkò tí ìṣẹ̀lẹ̀ Charlie Hebdo ṣẹlẹ̀ tí gbogbo ilé ayé ń pariwo wọ́n sì pa àwọn èèyàn gbogbo rẹ̀ dákẹ́ gbogbo èèyàn rẹ̀ dákẹ́ bí ìgbà tí yẹn ti pé kì í ṣẹ̀jẹ̀ ọmọ èèyàn tí wọ́n ní wọ́n ta sílẹ̀ so ìyàtọ̀ ń bẹ láàrin kí ẹ pa mùsùlùmí àti kí mùsùlùmí pààyàn. pressure yẹn ti wá débi pé gbogbo nǹkan làwọn apákan náà àwọn mùsùlùmí ń ṣe láti fi jẹ́ káwọn èèyàn yí yọnu ṣùgbọ́n tòun ti rí àwọn ọ̀sẹ̀ kìíní wọn ò yọnu torí bọ́lá ń sọ mú inú wọn lè ṣe kìíní wọn ò lè yọnu walan tarda ankal yahudu walan nasara hatta tattabi'a millatahu nǹkan ẹ̀yọ̀ kan náà ni lẹ́ẹ̀sì tí wọ́n fi yọnu òun náà ní kí ẹ ṣe kíni kí ẹ tẹ̀lé ẹ̀sìn wọn. mo ka ti tírà kan nípa àmà ọ̀kan nínú àwọn olórí àwọn kiriyó ní àmà ìlú èbó tí ó sọ wípé in fact mùsùlùmí kẹ́ẹ̀ pírìtì fún mùsùlùmí kó di kírísítẹ̀n gan àpọ́nlé fún mùsùlùmí ò sì preserve àpọ́nlé nítorí ẹgbẹ́ ṣe fún ni pé kẹ ẹ yọ ẹ yọ kúrò nínú ẹ̀sìn rẹ̀ tẹ bá yọ kúrò nínú ẹ̀sìn rẹ̀ tán ẹ mọ̀ jẹ́ òdì christian torí pé tẹ bá tún jẹ́ òdì christian yẹn ti pọ́nlé so ẹ mọ̀ jẹ́ ó wà lágbọ̀n kankan nu méjèèjì kó má jẹ́ mùsùlùmí má ṣùgbọ́n kó má ti christian níbi tí ìkórìíra yẹn tó ṣe kí ni tó lágbára di ala kulli hal umirtu an uqatila an-nasa wọn pa mí láṣẹ pé kí n jẹ àwọn èèyàn lógun eléyìí ń jẹ́ èyí wọ́n ń pè ní jihadu talab jihadu oríṣi méjì ni tá a bá yọ orúkọ kúrò nínú ìjà láàrin ìran kan sí ìran kan ìjọ kan sí ìjọ kan orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè ní oríṣi méjì ni. àwọn ẹnìkan náà ni wọ́n gbogbo lọ báwọn ẹnìkan. àwọn tí ẹ bá lọ gbógun lọ báyẹn ní táwọn ọmọ gbìyànjú àtijọ́ ni kí wọ́n mọ gbìyànjú àtijọ́ kí ni àti dìfẹ́ǹdì ara wọn. sọ lásìkò tí wọ́n ń dìfẹ́ǹdì ara wọn yẹn oríṣi kejì ogun jíjà náà nù wọn náà ní táwọn ẹ̀ka gbógun wá bá yín ẹ̀ ń dìfẹ́ǹdì ara yín. oríṣi àkọ́kọ́ òun ni kẹ́yìn gbógun lọ bá àwọn ẹlòmíì gbígbógun lọ bá àwọn èèyàn kan ń bẹ nínú ṣẹ̀ríà wa dọ̀la di ìjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà àrẹ́rì kẹta tó parẹ́ wípé ẹ gbọ́dọ̀ haramu ni fáwọn mùsùlùmí láti gbé ogun lọ báwọn èèyàn kan kí ló dé tí wọ́n ń gbógun wá bá wa lónìí lónìí wọ́n ń gbógun wá bá wa Iraq ọlọ́run nìkan ló mọ iye àwọn èèyàn tí wọ́n pa ní Iraq under false pretext wípé um, uh, nuclear weapon Saddam Hussein ó ní nuclear weapon dòní ìbáyìí wọn ò tí ì rí weapon yẹn fi hàn yín o ò tí ì rí gbégbé ntòfà tàbí jẹ́ ìjà ẹ̀rí tá láti fi ja ìrájì lógun o ṣe rí ìdísọ̀dáàmù tó fẹ́ ń ṣe ni wípọ̀n tó fẹ́ ní ni tó bá sì fi lé ní gbogbo wa ní ìtẹ̀mí wa wà nínú nínú ewu wọn ò rí fi hàn yín wọ́n sì pa ìmọye ẹ̀mí wọ́n tẹ̀jẹ̀ sílẹ̀ Afghanistan kí wọ́n fi hàn wá Afghanistan so nǹkan tí wọ́n gbógun tì tí kò sí èméjì nínú rẹ̀ wọ́n náà ní kẹ́yìn Islam. kí ló wá dé táwọn tan wa jẹ ẹ̀yin gbógun wá bá wa ìtẹ́sí ìsìláàmù ìtẹ́sí ti wá kọ́ wa làwa gbé e kalẹ̀ àwọn ṣe ń kí ni àwọn ṣe ń lu èdè sí wa àwọn ń gbógun wá bá wa àìmọye àwọn ìlú mùsùlùmí dìsí Burma dìsí wọ́n ti ń pa mùsùlùmí ní pàpàpà mẹ́ lórí dọ́là Philippines dọ́là kò síjọ́ tí ilẹ̀ ọlọ́run ó mà tí ẹ̀ ní gbọ́ pé wọ́n pa ọmọ kékeré tàbí wọ́n pa arúgbó kan tàbí wọ́n kọ kiri tàbóbìnrin ní Palestine kí lẹ́sẹ̀ wọn ẹsẹ̀ wọn yọ kan náà ni òun náà ni pé wọ́n sọ pé la ilaha illallah tọ́yì àwọn wọ́n ń pa wá wọ́n ń dín wa kù kódà kí wọ́n bá débi pé àwọn àwọn olùmọ̀ nínú wa wọ́n ṣiṣẹ́ níbi pé irú Pakistan látòjú ẹ̀ sìn wọ́n ma àwọn olùmọ̀ wọn mélòó ló ní experience nípa nuclear weapon yẹn wọ́n mọ̀ wọ́n pẹ̀lú ọkọ̀ wa wọ́n sì ń àwọn àwọn specialist wọn wọ̀nyẹn dẹ̀ ní wọn ò ní sinmi nínú sẹ̀mí wọn torí pé tí wọ́n bá wúkọ́ amẹ́ríkà mọ̀ pé wọ́n wúkọ́ tí wọ́n bá sùn amẹ́ríkà mọ̀ pé wọ́n sùn lọ́wọ́ ni tí wọ́n bá jí ó pé wọ́n jí tí wọ́n bá wọn mọ́sálásí ó pé wọ́n wọ́n mọ́sálásí tí wọ́n bá jáde ó pé wọ́n jáde tí wọ́n bá wọ yàrá ó pé wọ́n wọ yàrá tí wọ́n bá jáde ó pé wọ́n jáde kò síbi tí wọ́n lọ tí wọ́n máa tírèsì wọn wọ́n sì ń pa wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan wọ́n bá jíjà wà lógun wọ́n bá adébẹ̀ yẹn. àwọn wà sọ wípé nítorí kún wọn lè yọnu sí wa àwọn àbí ogun jíjà ká gbógun lọ báwọn èèyàn pé kò sínú ẹ̀sìn wa ẹ̀sìn nǹkan tẹ́sí wa kọ́ wa ní pé ká dìfẹ́ǹdì ara wa ká ló wí bá a fẹ́ bá a kọ̀ bá a wí bá a sá fún un kó máa sọ pé ara nǹkan tá à ń wí náà nù inú ló bá táwọn boko haram fi sàpò ara rẹ nù èyí táwọn boko haram ń ṣe yẹn kì í ṣe pẹ̀lú ọkọ̀ islam ni wọ́n fi ń ṣe kò jọ islam rárá ṣùgbọ́n òdodo ni wípé jihadu káwa mùsùlùmí ká sara wa jọ lábẹ́ àsíá olórí mùsùlùmí ká gbé ogun lọ bá àwọn tí ọkàn wọn ò balẹ̀ sí wíwà wọn láì jẹ́ sí pé wọ́n wà lábẹ́ wa ìbẹ́nu ìsìláàmù kò sí ẹ̀rí kankan tó parẹ́ yóò sì máa bẹ títí gbàgbé àmì ìdè àwa lè lẹ o ilé ìlú ẹ̀kọ́ nǹkan tó yẹ kó yé wa ni pé a lè lẹ nísìn irun òru kíkí látòjú ẹ nísìn ẹni tó wá ní pé irú irú ó lẹ nínú ká yẹn fìlà lóru lápèjúwe ní ìṣe bóyá kéèyàn múlé ti àfa àkànkọ́ wa fura pé ìgbọ́kàfà yìí kírun lóru rí fa pé akẹ́rẹ́mọ́kùnrin la ṣe bí wọ́n ní tàájùlù ní ọlábàyà àti ọlábàyà àti ọlábàyà ni ó jẹ́ wá fura pé ẹni bí ń ṣe béèrè ti fura pé ń kírun lóru yóò wá gbìyànjú àti sọ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé inú òru yẹn gan káàdé tó kù láyé ó padà sọ pé kò nídìí ká máa kí má nítorí pé ìwò ti lè kí ó wá fẹ́ àbọ́líṣẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sáwà alẹ́ alẹ́ execute jihad a ní oríṣiríṣi ọlọ́pàá òjọ̀ fún àwọn nǹkan tó ń wa kò sí fọwọ́sowọ́pọ̀ kò sí olórí ẹyọ kan tá a lè kójọ lábẹ́ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn challenges sí àdúgbò mùsùlùmí tí wọ́n ń fèsì lọ́wọ́lọ́wọ́ báyìí. ìyẹn wàá túmọ̀ sí wípé condition tá a bára wa yẹn kò change ìdájọ́ ọlọ́run lórí ìpínlẹ̀ láti pẹ̀lú jihad kò change ẹ̀. admit pé yes a weak aláwọn challenges ṣùgbọ́n witness wa condition of necessity wa kò pààrọ̀ ìdájọ́ ọlọ́run kò change position ìdájọ́ ọ̀rọ̀ kò change position ṣẹ̀ríà ọ̀rọ̀ torí náà jihadu méjì ló wà jihadu kọ́lẹ̀ òun náà ni káwọn mùsùlùmí gbé ogun lọ bá àwọn tí wọn kì í ṣe mùsùlùmí gbógun lọ bá àwọn kèfèrí eléyìí wọ́n láwọn ẹ̀kọ́ tiẹ̀ bó la ṣe ṣe kí kàn ṣe pé àmà torí pé ìyẹn jẹ́ kèfèrí kò wá ní kò ní ráìtì fún ìsẹ̀mí nìyẹn torí kò ti jẹ́ kèfèrí la abàdà torí bọ́dọ̀ wọn ló da ọlọ́run ló sì fún lẹ́nu ọlọ́run wá fún ọlọ́tọ́rìtì pé ọlọ́run sì mọ̀ pé kèfèrí ni ó sì mọ̀ pé jẹ́ kóhun tó da kèfèrí gan ni ó ṣe torí náà kò fún ọ ní láńsẹ̀ǹsì kó gbẹ̀mí rẹ̀ torí pé òun ló da ó sì mọ̀ pé kèfèrí ni ìlú bá ti jihad yẹn tó fi ní àwọn òfin àtàwọn ẹ̀kọ́ àwọn tí ẹ bá fẹ́ jà lógun nǹkan àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa òun náà ni pé ẹ ń pè wọ́n sí Islam nínú hadithi uh, Burayda nínú Sahih Muslim hadithi kan tó gùn òjíṣẹ́ ọlọ́run àti sọ́nà sọ pé wa idha laqita aduwwaka minal mushrikina fad'uhum ila thalathi tó bá pàdé àwọn uh, àwọn ọ̀tá rẹ nínú àwọn ọ̀ṣẹbọ ìyẹn ni pé ní ojú ogun àwọn tẹ́ fẹ́ jà lógun ó ní pè wọ́n lọ sí ibi nǹkan mẹ́ta ó ní fa ayyatuhunna ma ajabuka faqbalhu wa gbogbo èyí tí wọ́n bá gbà nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí gbà lọ́wọ́ wọn kó o sì ṣe kí ni kó o sì kó àwọn ọmọ ogun rẹ kó o lọ́dọ̀ wọn kí ni nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà alákọ̀ọ́kọ́ òun náà ni pé á pè wọ́n sí Islam torí pé nǹkan tá a fẹ́ àtìwò pẹ̀lú jihad yẹn kékeré kékeré kì í fi kíkẹ́ ẹ̀jẹ̀ sílẹ̀ kí ẹ bá ti sọ síwájú pé ọlọ́run ló dá wọn ọlọ́run yìí ó sì ṣe àlàyé ipò ẹ̀mí fún wa nínú Islam èyí kan pààyàn lásán báyẹn kódà náà bí kì í ṣe mùsùlùmí gbọ́ yìí a ó pè wọ́n sí Islam tàbá pè wọ́n sí Islam torí pé lá ìkàrà ha fi dín tí wọ́n bá láwọn ò ṣe Islam àní jẹ wọn pa any choice faman sha'a falyu'min wa man sha'a falyakfur àwọn oníjẹ yín pa kékeré wọ islam nǹkan ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ̀ bá wọ islam ẹ ó ṣe àdéhùn pé ẹ ò ní jà wá lógun ẹ ó sì máa san jizya jizya yẹn àpẹẹrẹ pé ẹti ẹrẹra yín sílẹ̀ fún dawla islam kí ni hikima ti mẹ́nu rẹ̀ òun náà ni wípé tí wọ́n bá láwọn ò ṣe islam yẹn lásán tá a fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé wọ́n ní kórìíra fún islam yẹn àti ṣe dáwà láàrin wọn àti tan islam yẹn sáàrin wọn kì í ṣe pípa wọn la fẹ́ lò bí kò sí pé afẹ́kí kó rí mọ́lẹ̀ so a wà fún wọn ní pé kí wọ́n gba jizya kò sí ogun láàrin wa àti wọn wọn ò máa san jizíà tí wọ́n bá gbà pé ó dà wọ́n ò máa san jizíà tí wọ́n láwọn gba islam àbí tí wọ́n bá gba islam tí wọ́n bá láwọn gba islam á ní a ó fi jizíà lọ́wọ́ tí wọ́n bá gba jizíà tí wọ́n bá gba jizíà lẹ́yìn náà ni kẹta wọ́n túmọ̀ sí pé àwọn eléyìí wọ́n kórìíra islam wọn ò sì ṣe tán láti ṣe kíni láti láti tẹ̀rí ba fún dẹ́wọ́dà islam tayyib lábẹ́ ilé jihadu àkọ́kọ́ ní ká kógun lọ bá àwọn ẹnìkan àwọn tá a lọ kógun báyìí a ó ní ìsọ pẹ̀lú wọn mùsùlùmí làwa à ń pè yín sẹ́sì islam pé ẹ̀sìn yín a ò lè ṣe a ò islam tiwa ó dà sí ẹ̀sán jizíà so tí wọ́n bá ń san jizíà yẹn wọ́n wà lábẹ́ kọ̀ǹtúrò wa a ó láǹfààní àti kan ìmọ́lẹ̀ ẹ̀sìn islam fún wa tí kò bá sí yẹn ìgbà yẹn kìtàlù wà lábẹ́ kìtàlù yẹn ogun yẹn fúnra ara rẹ̀ báàbù kan ni tó dádúró tó ní àwọn ẹ̀kọ́ tó rọ kiri káàrẹ̀ tọ́yì ẹ rí pé ẹni tí ó sọ fún yẹn pé ilé tí máa ń ṣe ní káwọn ọmọ èkó mọ́ bínú tẹ́ bá lọ beach àwọn èèyàn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ò ní iṣẹ́ àwọn kẹ̀ jókòó ni ẹni tí máa ń kọjá lọ wọ́n ní wọ́n ló lórí ó pè yóò tẹ ọ sí yẹn pé tí ẹ bá dé kórí dẹ́ mọ̀túmọ̀ rẹ̀ bóyá gbájú ni wọ́n fi ṣàlàyé fún yín ó sanwó lẹ̀ ó tẹ́ bí kọjá. ẹni pé ẹni tí ó ṣe bẹ́ẹ̀ fún yàn yóò ti wò pé eléyìí tá a bá halẹ̀ mọ́ gbogbo ń dín lára rẹ̀ láti dènà lágbàá. gbogbo tí ń bẹ lára rẹ̀ lágbà mo rántí ẹ̀gbọ́n wa kan wọ́n ní wọ́n ti pè àwọn rí pé káwọn káwọn wọ́n na ọ̀rẹ́ àwọn kan ọ̀rẹ́ àwọn àwọn pé òun lọ́ọ̀rẹ́ tó lágbà wọ́n á pa àwọn nígbà táwọn débẹ̀ àwọn fẹ́ lọ gbèjẹ́ ẹni tí wọ́n ń dàn tí wọ́n yàn jẹ́ ni o nígbà táwọn débẹ̀ àwọn òun tẹ̀ ti sọ̀rọ̀ tí tóun ti yọ ní lójú àwọn nígbà táwọn gbọ́ ìgbà títà àwọn ìyàwó pé ah eléyìí ó gbẹ bẹ́ẹ̀ pé àwọn ti yí pa àwọn wá nǹkan rìn táwọn fi gbó mẹ sẹ́wọ̀n pé ẹni tó fẹ́ gbá yẹn lé òun náà so nǹkan tí mo fẹ́ lò nígbà yẹn ni pé yóò ní stéèjì tí alùpùpù òun wà tí wọ́n fi lọ kẹlẹ̀ fún àwọn ẹnìkan pé ṣé gba Islam wọn náà wọn gba Islam ó dà sẹ́sàn jíjìyà fi hàn pé yóò ti ní ìntáàtì wà ìdúnlẹ̀hún mẹ́tẹ̀tọ́tún ní kòwà ẹ ṣe ẹ múra sílẹ̀ fún wọn pẹ̀lú tẹ́ bá nínú ìkàpá ìmúra sílẹ̀ wọ́n mú akàwà náà ni wọ́n ga lùkú kàn ṣe tiẹ̀ kò sí olórí ẹyọ kan so kò sẹ́nìkan tó lè fi a lè fi ohun kan sọ̀rọ̀ dípò pé a sọ pé a fẹ́ jagun kódà gan ní ìsìn tí àwọn ẹnìkan bá kógun wá bá àwọn mùsùlùmí tí wọ́n kógun lọ bá mùsùlùmí ní ìlú kan a sọ pé tọ̀ alhamdulilayi jọ́ọ̀sì ni wọ́n ní wọ́n ti ń jà o bọ́lọ̀n kó sànú àwọn èèyàn tí wọ́n wà ní jọ́ọ̀sì kẹ́bí ìrà wà pọ̀ kan wá mùsùlùmí sì ni wá Maiduguri ni Maiduguri tọ̀ ọlọ́wọ́ sànú yín pọ̀ kan wá ṣẹ́rí ibi tí fìtínà wà ibi tí fìtínà wà so yóò nírú ètò tá a ti ṣe tí ó mú wa ní akin àti lọ́kànlẹ̀kùn àwọn ẹnìkan pé kẹ́ẹ̀ bá gba ìsìláàmù ẹ̀sàn jíjíà tẹ́ ẹ bá gba ìsìlámù ẹ san jizíà kì í ṣerú ìṣe títà wà lónìí tá a kan wà tí ò ṣètò kankan tí ò so lórí ẹyọ kan ohun ẹyọ sọ̀rọ̀ so kò sí nínú hikima lásìkò tá a wà yìí ní àwọn èèyàn kan kó sọ pé àwọn fẹ́ ja jihad nǹkan tí wọ́n fẹ́ ṣe gbogbo ẹtí wá dìde ní ìṣe pé òun fẹ́ ja jihad nínú kọ́ńtẹ́kì tá a wà yìí nǹkan tó fẹ́ ṣe ó tọ́ rẹ̀ kì í ṣe kéne kì í ṣe jihad. iná ni tí wọ́n ń ṣe ń bẹ̀ wọn ò rẹ́nìkan ti pamọ́ torí kiri yóò kẹ́kọ̀ọ́ sẹ́kùn bẹ̀ tí wọ́n pa ta tí wọ́n ń pa mùsùlùmí irú jihad wo ni jihad hikima ti ń bẹ́nu ẹni tó fi tàn ká káwọn islam àwọn tí wọ́n wà ní islam yẹn náà lẹ́tún ṣe kíni pa pẹ̀lú ọkọ̀ jihad irú jihad wo nìyẹn ni yóò sì jihad bóun ni yóò sì islam. bákan náà nínú ó láwọn ó láwọn àwọn obìnrin mélòó ni wọ́n ti ni wọ́n ti dú láàyè tí wọ́n sì tún tí wọ́n sì tún fi sórí youtube pé káwọn àti gbogbo ayé wo táwọn ṣe fóbìnrin àwọn ọmọ kéékèèké àwọn ọmọbìnrin tí wọ́n lọ kó bígbà téèyàn bígbà téèyàn kó adìẹ àwọn ọmọbìnrin tèsí tí kò sí nǹkan kò sí àlàyé kankan nípa àwọn ibo ni wọ́n wà àwọn ọmọ mùsùlùmí wọ́n bẹ́ẹ̀ nù wọn pẹ̀lú orúkọ jihad bó nìyẹn ṣe lè jẹ́ bó nìyẹn ṣe lè jẹ́ jihad so gbogbo yẹn táwọn títí èyí táwọn èèyàn ń ṣe a ó máa ṣe àlàyé fún gbogbo ayé pé kì í ṣe ìsìláàmù nu kì í ṣe ìṣorúkọ ìsìláàmù ni wọ́n fi ń ṣe ṣùgbọ́n yẹn ò túmọ̀ sí pé kò sí kíni kò sí jihad bàbá fi ń sọ fún ara pé ẹ má a bribe yín o jihad wà o jihad wà kí n ṣe pé kò sí jihad ṣùgbọ́n èyí táwọn èèyàn ń ṣe yìí ó kọ jihad ṣùgbọ́n jihad wà bó o là á ṣe ṣe àsìkò wo gbogbo àwọn nǹkan wọ̀nyẹn á ti kẹ́ into consideration ẹ jẹ́ ká ẹ jẹ́ ká reflect ká wo al-ahdul makki. ó dé ààyè kan tó jẹ́ sí pé ara ni àwọn mùsùlùmí débi wípé àwọn ọ̀sẹ̀bọ̀ wọn gang up wọ́n ní oúnjẹ gan ẹ̀ gbọ́dọ̀ ṣe kíni ẹja fìlú pa wọn ẹ jẹ́ ká sáàbù wọn ẹ gbọ́dọ̀ ká ń jẹ fún wọn ẹ sì gbọ́dọ̀ fún ẹnìkan kan wọn lóúnjẹ jẹ ibi tí ọ̀tá yẹn tó ṣe kí ni tó lágbára dé wọ́n fara ni wọ́n òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́kan òjò kan àwọn ohun ìfi ara ni tí wọ́n fi lọ òjíṣẹ́ ọlọ́run sọ̀sẹ́lẹ̀m ní gbangba ní káàbà tí gbogbo ayé rí ṣùgbọ́n ọlọ́run ọbọ̀ pa wọ́n láti ẹgbẹ́ kí wọ́n ṣe kí ni kí wọ́n jà ó yẹ ká kẹ́kọ̀ọ́ nínú yẹn àjẹsí pé àsìkò tí wọ́n jà kò tí ì ṣe kíni kò tí ì tó wọ́n ń ṣàbòsí fún wọn ṣùgbọ́n ọlọ́run ọ̀pá wọn láṣẹ pé kí wọ́n jà wọ́n ń fara ní wọn ọlọ́run ọ̀pá wọn láṣẹ pé wọ́n jà ẹ̀yìn ẹ̀wò nínú irú ìgboro mọ́tà yẹn táwọn tí wọ́n gbà sílámù tí wọ́n ju èèyàn méje èèyàn ogún ẹ̀wá bá ti sin jíjẹ ìsìlámù lónìí irú rẹ̀ irú rẹ̀ náà ni yóò ṣẹlẹ̀ sí gbogbo àwọn tí wọ́n bá tara wọn jọ nínú irú ìṣesí tá a wà tí lásìkò tọ́lọ̀ ní wà yìí irú rẹ̀ náà ni yóò ṣẹlẹ̀ táwọn tí wọ́n bá sára wọn jọ pé àwọn fẹ́ẹ́ jà jihad bí ní yóò ṣẹlẹ̀ sí wọn náà ni pé àwọn ọ̀tá ìsìlámù ó ṣe kíni wọ́n ó lé wọn lórí wọ́n ó ṣe kíni wọ́n pa wọn rẹ́ ẹni tí ò bá kú ẹni tí wọn ò bá rí pa nínú wọn bó sá àbó pamọ́ síbi kan kò sí ní fira rẹ̀ hàn pé àwọn tẹ́ ẹ pa yín èmi náà ọ̀kan ní nínú wọn. ẹ sọ fún mi kí wàá láǹfààní kí ni ìtumọ̀ rẹ̀ kò sí ìtumọ̀. sò yóò ní irú ètò tó ti wà ńlẹ̀ yóò ní irú tí a ti gbẹ́gẹ̀lé gẹ́gẹ́ bí ìjọ mùsùlùmí lápapọ̀ ó dìgbà tí ìròrí wa tó bá dàgbà tá a yọ àsìkò tá a wà yìí yẹ ti pé tí ìbá ti ṣe lóru dé ìní kírun bòmí tí ìbá ti ṣe mọ́sálásí wa ìní kírun níbòmí tí ìbá ti ṣe ẹni tí káàkiri mẹ́mbà ìjọ wa àní kírun lẹ́yìn rẹ̀. tí ìbá ti sọ máa lú wa kò ní ṣe lè mọ́mù fún wa. gbogbo àwọn ìròrí àsìkò jàhìlíyà ẹwà ní jihad ní ìsìn ní jihad pé nílẹ̀ yorùbá lápòjúwe jihad àrí àpapọ̀ àwọn musulmi jihad fẹ́ ṣẹlẹ̀ ẹni tí ó jẹ olórí ọmọ ǹjẹ́ kwẹ́sàn wá sọ́kùn kálukú náà kẹta wà lórí ọmọ ìlú tí ìbá ti sọmọ lọrin kò sí àfa kan nílẹ̀ yìí tí wàá lóhùn gbẹ níbi tí lọrin wà á wàá tù lẹ́yìn àfa mi. sẹ́mà reality nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn o irú ìṣesí tá a wà nìyẹn ṣé ìṣesí tó ṣe déédéé pé káwọn èèyàn kan sọ káwọn fẹ́ jàjẹ́ àjèjì kì í ṣe ṣùgbọ́n mo sì tún para wípé ìyẹn ò túmọ̀ sí wípé kò sí kíni kò sí jihad jihadu àkọ́kọ́ nù jihadu ẹ̀kejì òun ni jihadu tifa jihadu pé àwọn èèyàn ṣe kí ni àwọn èèyàn kógun wá báyìí àwọn èèyàn kógun wá bá yín kódà àwọn tí wọ́n sọ pé jihad tẹ́sí islamu gbà láyè lásán òun náà ni pé kí ẹ káwọ́ bẹ̀rẹ̀ kẹ́ ẹ dúró dìgbà táwọn èèyàn bá kógun wá bá yín tọ́yẹ̀ táwọn èèyàn bá kógun wá bá yín tẹ́ bá tọ́lọ̀ bá fún yín sáà tẹ́ ríra yín gbà kalẹ̀ tí wọ́n padà tí wọ́n padà kí lẹ̀ ń rò nípa irú àwọn èèyàn bẹ́ẹ̀ tí ẹ ẹ mọ̀ pé wọ́n tún ṣe kíni wọ́n tún padà wá so ẹni pé kò sí ẹ̀kọ́kọ́ bálàtà ìgbàmúná nínú ètò ìsẹ̀mí ọmọ èèyàn gan tá a bá kọ́kọ́ gbé ìsìláàmù ti sẹ́gbẹ̀ẹ́ kan ìgbé gbogbo ògbà ẹ̀yìn wọ́n kógun wá báyìí ni gbogbo ọjọ́ ayé ẹ̀dùn lè kó wá báyìí náà àwọn tí wọ́n kó ogun wá bá yín yẹn ẹ̀yin ò ní ṣe kí ni ẹ̀yin náà ò ní lọ kó lọ bá wọn so irú ìṣèjì bá àwọn kan mọ mùsùlùmí wa jókòó yóò ka ó gbéra wọn àmọ́ kógun wa bá tí tó fi tó pa gbogbo wọn tán wọn ní ìtumọ̀ nǹkan tí òjíṣẹ́ ọlọ́run gbà lérò ní àtàwọn àyà tó wá lórí jihad wọn ní sàlẹm wípé nǹkan ẹ̀rí pé kìí ṣe ìtumọ̀ rẹ̀ nìyẹn àwọn yẹn wọ́n ń wí àwọn ọ̀rọ̀ yìí nítorí káwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí kí wọ́n lè ṣe kíni kí wọ́n lè yọnu àwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí wọn ò sì lè yọnu sí wa àyàfi lẹ́yìn bàtà wa fi ẹ̀sìn wa sílẹ̀ علماء بابا عليك يعني قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسول ورسوله <clears throat> ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون قرآن ọlọ́wọ́n bá ní ẹjà wọn lógun àwọn atáni àwọn tí wọn ò gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ wọn ò gbọ́ ọjọ́ kẹyìn gbọ́ àwọn tọ́lọ́wọ́n ṣe lé ìwọ̀ kì í sí ìwọ̀ ní lọ́dọ̀ tiwọn àwọn tó ṣiṣẹ́ ọlọ́wọ́n bá ṣe lé ìwọ̀ kì í sí ìwọ̀ ní lọ́dọ̀ tiwọn bákan náà wọn ò fi ṣe ẹ̀sìn ẹ̀sìn tòdodo kì í wọn ni nínú àwọn tá a fún pé àwọn èèyàn kan sọ pé àwọn ọ̀sẹ̀ bọ lásán àwọn àwọn apá kan àwọn sọ pé àtẹ ní kógun lọ bẹ́ẹ̀ ní kàkà rárára àwọn apá kan sọ pé àwọn tí ẹ̀sìn gbà wá láyé àti kógun lọ bá àwọn làwọn òṣèbọ pọ́nbélé kò sáwọn alùkìtàbí nínú wọn kò sáwọn christians àti jew nínú wọn bóò ni wọ́n fẹ́ ṣe àyà yìí sí mílẹ̀ lẹ́dínà utul kitab hatta yu'tul jizyata an yadin títí tí wọ́n fi tí wọ́n fi fọ ọwọ́ ara wọn fún yín ní jísíà láwọn tí wọ́n yẹpẹrẹ ara wọn so kò sí yàtọ̀ láàrin ahlul kitabi àti àti tani àti àwọn ọ̀sẹ̀ bọ́kán mẹ́lẹ̀ nínú gbígbógun lọ́ba àwọn èèyàn ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ tí wọ́n ń pè ní ah, almustamanun àbí ahlul àwọn ahlu zimma àwọn làwọn tí wọ́n ti ṣe mùsùlùmí tá tí wọ́n ń gbé nínú ìlú mùsùlùmí tí wọ́n sì gbógun ti ẹ̀sìn wa àwọn yẹn lọ́lọ́run ní òun ò ṣe kíni òun ò kọ̀ fún wa nípa bíbá wọn gbé níní àṣepọ̀ kátàkárà àti ìbádé dáadáa pẹ̀lú wọn. ẹ ó rí pé àwọn Yahudi nílùú Madina adé Muhammad sallam kò jà wọn lógun àyàfi lẹ́yìn ìgbà tí wọ́n ṣe kíni tí wọ́n dalẹ̀ ìlú Madina ni wọ́n wà wọ́n ti ṣe mùsùlùmí ṣùgbọ́n àdébá masalam kò pa ẹnì kankan wọn kò sì jà wọ́n lógun ó túmọ̀ sí pé kì í ṣe gbogbo òṣè sí náà ni iná ni ogun jíjà ti máa ń ṣe kíni ló ti wọ́n wáyé so àwọn tí wọ́n jẹ́ àwọn alábàágbé wa tí wọ́n ti ṣe mùsùlùmí kí ni wọ́n rà nígbà wa tá a fi pa wá kí ni wọ́n rà nígbà wa tá a fi pa wá ṣùgbọ́n tí wọ́n bá gbógun tiwa àwa náà ṣe kíni agbóhùn sí wọn àbí tá a bá búra sí wípé wọ́n fẹ́ dalẹ̀ wọ́n fẹ́ dalẹ̀ ìbájọ gbígbó àlàáfíà tá a jọ ń ṣe kí ni tá a jọ ń gbé pẹ̀lú nínú irú ìṣesí yẹn agbóhùn wọn. ẹni ohun tí a ń pè ní jihadu àtìfà fún ogbógun wa káwọn tí wọ́n ti ṣe mùsùlùmí kí wọ́n gbé ogun wa kí àwa tá a jẹ́ mùsùlùmí ká ṣe kí ká àmà tífẹ́ǹdì ara wa bọ̀yì òjíṣẹ́ ọlọ́run ní sọ̀tẹ́lẹ̀ wọ́n pa òun láṣẹ àwọn olùmọ́níta ló pa láṣẹ wọn lọ́lọ́run ló pa láṣẹ gẹ́gẹ́ bó ṣe wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àyàtò Qur'an tí òun ja àwọn tí wọn kì í ṣe àwọn èèyàn lógun títí tí wọ́n fi gbà wípé ọlọ́run ọba òun lọ́bọ̀ ọ̀kan tuntun tí ìjọsìn tòdodo tó tọ́ sí àti pàdé Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run lábẹ́ẹ̀rẹ́ àwọn olùmọ̀ṣẹ́ àlàyé wípé àwọn ṣàhádà méjèèjì ni ẹ máa fi di mùsùlùmí sòtí yẹn bá sọ pé òun jẹ́rìí pé ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ni òun nìkan sì ni ìjọsìn tòdodo tọ́ sí ṣùgbọ́n tí kò jẹ́rìí wípé anabi muhammad sàṣẹlẹ̀ mìíràn ṣe ọlọ́run èyí tó ń kò tí ì ṣe kẹ́ni kò tí ì wọ islam èyí tó ń kò tí ì wọ islam ó gbọ́dọ̀ ní ó gbọ́dọ̀ gba rìsáàlà òjísẹ́ńlá muhammad sallallahu alayhi wa sallam ó gbọ́dọ̀ gbàgbọ́ bákan náà a ó rí wípé Islam kìí ṣe kéèyàn kan proclaim shahada lásán kìí ṣe kéèyàn kan proclaim shahada lásán irú ìtàwọn tí wọ́n ń pẹ́ra wọn ní ahlul haqiqa tí wọ́n ń ṣe lónìí tí wọ́n ní wala zikirullahi akbar kò sẹ́ni ìgbà táwọn bá kírun táwọn bá ti ṣe zikiri ó ti tó so ẹ̀sìn Islam ó máa ń lọ pẹ̀lú iṣẹ́ ni eléyìí àti nígbà kan ní Muhammad sọ pé títí tí wọ́n fi sọ pé la ilaha illa aṣẹ́gun la ilaha illallah wa anna Muhammadan rasulullah kò dúró lórí bẹ́ẹ̀ ó ní wa yuqimus salah inú làwájímù ṣàhádà àwọn náà ni kó wọ́n ṣe kí ni kó wọ́n gbẹ̀rù dúró tí èyí lè sọ pé mùsùlùmí lòun kọ́ máa kírun èyàn lè sọ pé mùsùlùmí lòun kọ́ máa yọ zàká èyàn lè sọ pé mùsùlùmí lòun kí ó má ṣe àwọn ntí ọlọ́run tó lóun gbàgbọ́ yẹn paláṣẹ àti ntí òjíṣẹ́ ọlọ́run tó lóun gbàgbọ́ tó paláṣẹ wọn ni gbogbo ẹni tó bá ṣe eléyìí asọmọ mi ní dìmọ ahùnmọ àmọ àlẹ ẹni tó bá ṣe eléyìí wọn ti torí pé ìbẹ̀rẹ̀ hadith ni pé kí n jà wọn lógun tí mo bá jà wọn lógun a jẹ́ pé ẹ̀jẹ̀ títa sílẹ̀ wà nìyẹn tí ẹ̀jẹ̀ títa sílẹ̀ bá wá nígbà tí wọ́n bá kú tán dúkìá wọn àní jẹ́ kó ṣòfò yóò jẹ́ nǹkan àǹfààní àwọn mùsùlùmí tẹ̀rí pé dúkìá àti ẹ̀mí wọn àti àtẹ̀jẹ́ wọn nǹkan ti sábà ṣùgbọ́n tí wọ́n bá ti ṣe kálímà ṣahádà tí wọ́n sì kírun tí wọ́n sì yọ zàká wọ́n ti dáàbò bo dúkìá wọn àtẹ̀mí wọn. pẹ̀lú lábẹ́ ilé àjẹsí pé nínú Islam gba gbangba èèyàn ìdí èèyàn ṣe ní gbangba láàbì ṣe kìnnì kí láàbì ṣe lájọ fún ìdí èèyàn bá ṣe ní gbangba kí láàbì ṣe lájọ fún ìdí èèyàn bá ṣe kẹ́límà ṣahada tó lóun ti di mùsùlùmí títí ń kírun pẹ̀lú wa kò sẹ́ni tó ń rán wa ipe ká máa wá kí ni ìkọ̀kọ̀ rẹ̀ àbí ká máa kẹ́fìn pé tá a gan bóyá kan wówó gan ló sọ pé fẹ́ di mùsùlùmí ọlọ́run ọ̀ràn wa èyí ń bẹ láàrin rẹ̀ àti dání àtọ́lọ́ torí pé ọlọ́run mọ ẹni ń bẹ́nu ọkàn rẹ̀ ilé ìrọ̀ àdìyẹ ti gbé ní àsìkò òjíṣẹ́ ńlá Muhammad sàlàsàlẹ̀m ẹ̀rí pé àwọn àwọn mùnàfíkò ọlọ́run ọba ó sọ orúkọ wọn fún òjíṣẹ́ ńlá Muhammad sàlàsàlẹ̀m àwọn náà sì ń bẹ́nu àwọn tí wọ́n ń pẹ̀lú àwọn mùsùlùmí tí wọ́n kírun pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n ṣe mítìn pẹ̀lú àwọn mùsùlùmí ṣùgbọ́n kò sí ìsìláàmù nínú ẹ̀mí wọn wọ́n kẹta ìsìláàmù bóra ni zahiran mùsùlùmí wa wọn ṣùgbọ́n nù ọkàn wọn wọ́n islam wọn ò gbọ́ lọ́wọ́n ọba gbọ́ nù ọkàn wọn ṣùgbọ́n wọ́n ń ṣe ìṣe àfihàn pé mùsùlùmí làwọn náà tó wọ́n ti kó jíṣẹ́ ọlọ́wọ́n ọba mọ̀ wọn òjíṣẹ́ ọlọ́wọ́n wọ̀ ṣe kí ni sallallahu alaihi wasallam kò pa wọn torí pé tó jíṣẹ́ ọlọ́wọ́n bá pa wọn tó bá gbà káwọn mùsùlùmí pa wọn tó ní lágbájá àti lágbájá àti lágbájá àwọn ni kódà kan ó ní àsìkò kan tí wọ́n sara wọn jọ lóòrù pẹ̀lú pẹ̀lú orúkọ pé àwọn tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run ọba lọ ojú ogun nígbà tí wọ́n tí wọ́n tó tí òkùnkùn kù tán wọ́n sì gbìyànjú àti lọ pa òjíṣẹ́ Ọlọ́run láti inú àwọn tí wọ́n pera wọn mùsùlùmí ọlọ́run ọba ti padà sọ orúkọ gbogbo àwọn tí wọ́n ṣe nǹkan yẹn fún òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam mọ́ òjíṣẹ́ ọlọ́run ọba ọ̀pá wọn torí pé tó ṣiṣẹ́ ọlọ́run ọba pa wọn ni àti bí wọ́n jọ ń kírun ni àwọn tí wọ́n pa wọ́n jọ ń kírun pẹ̀lú wọn ni wọ́n ló pa mùsùlùmí ń pa àwọn mùsùlùmí. ilé ló bàjẹ́ pé lásìkò ọmọ arákùnrin kan tí àwọn ọmọ nítorí pé òjíṣẹ́ ọlọ́run bá fẹ́ wọ́n fẹ́ lọ ogun fatuhu maka nígbà náà hafibu òun ṣe hijira sí madina àwọn ìyáálì rẹ̀ ń bẹ ní maka nítorí kí ó wá fẹ́ bribe àwọn ará maka torí kí wọ́n má bàa fi ara ní àwọn ìyáálì rẹ̀ ní maka so wáwọn pé nǹkan tó wọ́n lè ṣe láti fi bribe wọn náà ni pé kóun líkì secret yẹn kóun fún wọn gbọ́ yí pé òjíṣẹ́ ọlọ́run bá ń plan àti wájà lógún so ìròyìn wà dé bá wọn látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ hapib wọn sọ pé hapib ló sọ fún wa torí náà àwọn ìyáálì hapib àní ṣe kí ni àní fara ni wọn torí pé maka ó fẹ́ ti yẹ protect àwọn family rẹ̀ ní maka ṣùgbọ́n ọlọ́wọ́ bá ṣe wá ìbádẹ́ muhammad sallam wípé ètò tó ń ṣe láti lọ ja ìlú maka lógun ẹnìkan nínú àwọn mùsùlùmí ti fẹ́ tú àṣírí ètò yẹn fáwọn ọ̀sẹ̀ bọ́ wọ́n sì ti fún arábìnrin kan ní lẹ́tà arábìnrin yẹn sì wà lọ́nà maka òtíṣẹ́ ọlọ́wọ́ bá gbé ali àti ọ̀kan nínú àwọn sáábí ó gbé wọn dìde kún un lọ kọ̀dí ọ̀nà arábìnrin nígbà tí wọ́n bá arábìnrin náà wọ́n ní fún wa ní ìwé tí ń bẹ pẹ̀lú rẹ̀ ó ní kò sí ìwé kankan pẹ̀lú òun ó ní ìwé ń bẹ pẹ̀lú rẹ̀ lórí kò jíṣẹ́ ọlọ́wọ́ bọ̀ ní ṣẹ́gínì kò ní parọ́ òjíṣẹ́ ọlọ́wọ́ bọ̀ ní wí ọ̀rọ̀ kó mọ̀ rí rẹ̀ fún wa ní ìwé tí ń bẹ pẹ̀lú orí kò sí ìwé pẹ̀lú òun sọ fún mi pé ọ̀rọ̀ yìí lágbára tayọ ní tó ń rò torí pé ọ̀kan nu méjì ló ṣe ìmọ̀ kó fún wa ní ìwé tí ń bẹ pẹ̀lú rẹ̀ àbí ká tú ọ sí hòhò á ìwé yìí jáde ní gbogbo ibi tó bá ti bá wọn sí lára rẹ̀ nígbà tó rí i pé wọ́n síríọ̀sì ló tú inú irun orí rẹ̀ tó fi ìwé náà pamọ́ sí ló fún wa níwé náà ò fi dé ọ̀dọ̀ àwọn ọ̀sẹ̀bọ̀ nígbà tí wọ́n pe hafnab pé kí ló fà tó fi ṣe lé ó ní torí fóun ní àwọn ìyáàlì níbẹ̀ ni òun sì wọ́n gbé tá a bá kó ogun débẹ̀ kó má lọ pa àwọn fámìlì tó wọ́n pé ṣe bí bàbá ti ń ṣe ń bẹ pẹ̀lú wọn torí náà á pẹ̀ yín ìbẹ̀rù bẹ́ẹ̀ ló mú òun ṣe tó òun ṣe. uberu ní ìdí òjíṣẹ́ ọlọ́run fún mi ní yọ̀ǹda kí n bẹ́ orí rẹ̀ torí pé eléyìí mọ̀nàfìkì ni òjíṣẹ́ ọlọ́run bá ní rárá wípé òun mọ̀ pé ó fẹ́ràn ọlọ́run ó sì fẹ́ràn òjíṣẹ́ ọlọ́run nígbà tí òjíṣẹ́ ọlọ́run sì kò padà tán irú bẹ́ẹ̀ tẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àyè tí Umaru béèrè ìyọ̀ǹda òjíṣẹ́ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àyè pé kó òun bẹ́ orí àwọn èèyàn òjíṣẹ́ ọlọ́run bọ́ ní rárá torí pé mùsùlùmí lẹni tó rí ẹ ó fẹ́ràn ọlọ́run ó fẹ́ràn òjíṣẹ́ rẹ̀ ní tó ṣe yẹn àṣìṣe ni ṣùgbọ́n fẹ́ràn ọlọ́run fẹ́ràn òjíṣẹ́ ọlọ́run tí wọn kó òjíṣẹ́ ọlọ́run ọba wà in position láti sọ pé èèyàn fẹ́ràn ọlọ́run èèyàn fẹ́ràn òjíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n tó jíṣẹ́ ọlọ́run ti lọ tán Umar wa sọ fáwọn ìpẹ́tọ̀ ẹ̀yìn èèyàn tẹ́lẹ̀ nígbà tó jíṣẹ́ ọlọ́run bẹ láyé gbogbo ẹni tó bá ti ṣe nǹkan kan òjíṣẹ́ ọlọ́run wà nípò láti gbà á lẹ̀ láti fún wa sọ fún wa pé ó fẹ́ràn ọlọ́run ó fẹ́ràn òjíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n tí àwọn kó ọlọ́run sí láàrin wa má torí náà mò ń kìlọ̀ fún yín o ẹni tó bá ṣe dáadáa dáadáa yẹn làwọn náà ó bá a ṣe ẹni tó bá sòdì kejì bẹ́ẹ̀ òdì kejì bẹ́ẹ̀ láti bá a ṣe torí pé ó wà ní lọ wu amọ̀náfì kí tó wà sọ pé ó fẹ́ràn ọ̀rọ̀ àtúntí ọlọ́wọ́ ẹni tí ó bọ̀ jẹ́rìí yẹn ò sí má ànábì ti lọ sallallahu alayhi wa sallam torí náà zọ́ọ́hírù àwọn èèyàn nínú ẹ̀sìn Islam zọ́ọ́hírù àwọn èèyàn ntí ntó pamọ́ sọ̀rọ̀ irú wọn ìkọ̀kọ̀ wọn ọlọ́run wọn náà wa bí a ṣe ṣe haramu nínú ṣẹ̀ríà ẹni tí máa ń lọ yọjú wọlé ó ń lé inú ó wà nù hadithi pẹ́ni tó lọ yọjú wọlé onílé tí wọ́n á fura pé ẹnìkan yọjú tí wọ́n á fi abẹ́rẹ́ gún ojú rẹ̀ tí omi ojú náà wá tàn jáde sẹ́yìn ojú náà ti parí sí àdí wọ́n ní ojú náà ti fọ́ lásán nínú ṣẹ̀ríà kò ní lè lọ́wájú adájọ́ pé wọ́n fọ́ ojú mi àti pẹ́ni wo ló fẹ́ fi wí kí ló wá níbẹ̀ kí ló ń ṣe tí wọ́n fi fojú rẹ̀ òun yọjú wọlé wọn rìn níbi tí ṣẹ̀ríà protect privacy àwọn èèyàn dé ṣẹ̀ríà protect privacy àwọn èèyàn ìlú bàjẹ́ ti pé ẹni tó lọ yọjú wo ìhòòhò ẹlòmíì tí wọ́n bá fọ́ ojú rẹ̀ kò ní claim kan kò lè kò ní right to claim kẹta tó lè lọ kílèmù níwájú adájọ́ kankan ní anywhere nínú ètò ẹ̀sìn Islam torí pé ìdáhùn yẹn ń sẹ́nu kọ̀rọ̀ yàrá wọn ọlọ́run ọ̀ràn pé kó lọ́mọ wádìí rẹ̀ ṣùgbọ́n tí yẹn bá ṣe hàn wá tí yẹn bá ṣe dáadáa à ń rí mọ́sálásí alhamdulillah mùsùlùmí ni ìjì ń sẹ́nu kọ̀rọ̀ yàrá rẹ̀ àyàfi tó bá hàn sí wa nìkan ló kù ṣùgbọ́n ẹ̀sìn Islam kò kò kò kọ́ wa pé kálọ̀ máa ṣe kí ni kálọ̀ máa tọpinpin àti mọ èdè sẹ́nu àbí káṣẹ kó tẹ́tí àṣẹ mọ nǹkan tí ń ṣe láburú tí ò nípamọ́ tí ò da kákan jókòó káwọ́ pé fà àfà yìí ń trọ́sì rẹ̀ fa àfà tí ìbẹ̀rù yìí kó mọ̀ jẹ́ pé wọn náà ní tó gbọ́kànlé ta ló ràn kí ni sì àìtírọ́sì rẹ̀ tó tírọ́sì rẹ̀ eléyìí ni suuzon ìmọ̀ọ́rù tí ò da sọmọ àyà tó jẹ́ mùsùlùmí sòdọ́ àwọn èèyàn iná láti ṣe kéyìn ìní a ó fi máa bá wọn lọ. bákan náà nínú hadith náà a ó rí anabi hasan al-musa wípé tí wọ́n bá ṣe tí wọ́n gba kẹ́lìmà ṣahada tí wọ́n kírun aw dáàbò bo dúkìá wọn àtẹ̀jẹ́ wọn illa bi haqqil islam illa bi haqqil islam àyàfi pẹ̀lú ẹ̀tọ́ islam yẹn ni pé torí pé wọ́n ti gba kẹ́lìmà ṣahada àti dáàbò bo ẹ̀jẹ̀ rẹ̀ àti dúkìá rẹ̀ ìyẹn ò túmọ̀ sí pé tó bá pààyàn ò ní ṣe kí ni ànípa àpá ẹni tó bá pààyàn àpá nínú ètò ṣẹ̀ríà ìsìlámù ẹ̀tọ́ ẹ̀sìn nìyẹn so mùsùlùmí haramu ni káta ẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ ní gbogbo ìṣesí pátá lọ́dọ̀ àwọn khawarij ẹni tí ó bá ẹni tó bá wù ẹ̀ṣẹ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀ tó tóbi lọ́dọ̀ tiwọn ìdájọ́ rẹ̀ náà ni pé ó ti kúrò ní islam so torí náà táwọn bá pákó sí nǹkan kan ṣùgbọ́n lọ́dọ̀ alùsùnà wal jama'a àhàrámù ní kí ẹ̀yẹn tẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ ní gbogbo ìṣesí pátá àyàfi tí ọ̀kan nínú àwọn nǹkan mẹ́ta bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nù hadithi pé la yahillu dama mri'in muslimin yashhadu an la ilaha illallah wa anni rasulullah kò tọ́ ẹ̀jẹ̀ mùsùlùmí kankan kò tọ́ ká ta sílẹ̀ lókun gbàtí mùsùlùmí náà jẹ́rìí pé ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo nìdẹ́ fi jọ́sìn tòdodo tọ́sí tó sì jẹ́rìí pé anabi muhammad sallam ìránṣẹ́ ọlọ́run ọba ni àyàfi tọ́kan nínú àwọn nǹkan mẹ́ta yìí bá ṣẹlẹ̀ òun náà ni àfẹ́yìbò sáárì òun náà lẹni tí ẹni tí ó ti níyàwó ó ti níyàwó rí tàbí ó ti lọ́kọ rí sẹ́yìnsìn kì í ṣe dandan kí ìyàwó wà lọ́dọ̀ rẹ̀ kì í ṣe dandan kì í ṣe dandan kó sì wà nílé ọkọ bóyá ó ti lọ́kọ rí ọkọ kọ rẹ̀ tàbọ́kọ kú tàbó ti níyàwó rí ìyàwó rẹ̀ kú tàbó kọ ìyàwó lẹ̀ tó wá ṣe zìnà ìdájọ́ ọrú ẹni bẹ́ẹ̀ náà ni pé ká ṣe kínni ká jù ló kópa nínú ṣẹ̀rẹ́ Islam eléyìí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń wà apologetic nípa eléyìí wípé ah, eléyìí ah, ah, wọ́n ti ṣe násìkò rẹ̀ ó wà ìdájọ́ yìí sì wà níjọ́ gbẹ̀dà kìyàmà. tọ́yì nínú rẹ̀ nínú rẹ̀ òun náà ni anafsu binaf ẹni tó pààyàn ká pa òun náà di nínú rẹ̀ òun náà ni àtàrí kò lè dín fi jama ẹni tó gbẹ̀sìn islam tó ṣe rí dá torí gbẹ̀sìn islam yóò ti nkìn rí lásìkò ìṣẹ́lá muhammadu sallam àwọn yahudi nítorí kó lè ṣe àwọn èèyàn lọ́nà wọ́n lè wọ́n pọ̀ gidi gan tí wọ́n wá wọ ìsìlámù èyẹ bí seventy lè wá láàárọ̀ wọ́n sọ pé àwọn di mùsùlùmí ìròyìn wa tàn káàkiri inú Madina pé ẹ eh, àwọn Yahudi seventy wọ́n ṣe kíni wọ́n gba ìsìlámù ìròyìn yóò ti tàn káàkiri àwọn mùsùlùmí máa jubilé ti pé àwọn Yahudi gba ìsìlámù nígbà tí ó bá di bí ẹ̀yìn alásáàdì tí magrebu tó tó wọ́n ni ah àti twice Islam àwọn gan wò àti di pé kò sí nǹkan kan nù rẹ̀ àṣemá àwọn Yahudi dẹ̀ ní kẹ́sì islam tó dé àwọn lárúbáwá rẹ̀ sí ẹ̀kì wọ̀n jìrì yẹn torí pé wọ́n ní kíra onímọ̀ ni so tí wọ́n bá ṣe yẹn nígbà tí wọ́n bá fẹ́ jáde ní islam kì í ṣe àwọn tí wọ́n ń jáde lásán ni wọ́n jáde wọ́n jáde pẹ̀lú àwọn jíjìn ni tí mọ́ ni òjì rìn lọ́kàn wọn so yẹn lè wọnú islam yẹn lè ṣe mùsùlùmí ní láàárọ̀ kó di kèfèrí ní ìrọ̀lẹ́ ẹ̀sìn islam wá di ẹ̀sìn kíni ẹ̀sìn eré so ilé wàjẹ́ pé kò sí dandan nínú kéèyàn wọ islam tí wọ́n eléyìí ni àlàyé ṣókí um, uh, uh, nípa hadithi um, uh, ẹlẹ́ẹ̀kẹjọ báyìí ni a ó dúró nítorí àsìkò wallahu ta'ala a'lam. <clears throat> ìbéèrè bá wà. ó lẹ́tọ̀ọ́ láti yọ ìgbàká fún ọmọ ìlú náà náà irú irú ọmọ bẹ́ẹ̀ kódà gan ìgbà mi ò lè má jẹ́ sí pé bóyá ọgbọ́n rẹ̀ bóyá ojú ogún sẹ́yìnsìn èyí lè di bílíọ̀nì àti yẹn ti wà ní oyún ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó sì wà ní oyún tí wọ́n ti bì so àwọn olùmọ́ ẹ̀tọ́ zaka kò ní láti ṣe pẹ̀lú bulugh kò ní láti ṣe pẹ̀lú bíbàlára ń bẹ nínú àwọn òfin ṣẹ̀ríà tó jẹ́ sí pé kò ní nǹkan kan láti ṣe pẹ̀lú ọjọ́ orí ìdáwó náà ni pé ṣe dúkìá yẹn sọ wọ nǹkan tí ayọ̀ zaka nínú rẹ̀ sọ wọ ní sọ́ọ̀bù tó bá ti wọ ní sọ́ọ̀bù kò bá jẹ́ ọmọ kékeré regardless of ọjọ́ orí rẹ̀. shi zaka to ji dukiya ya bawo so ba take kene aya zakka ne wallahu ta'ala alim wallahu alim wa alaikum salam na wannan fatan wa ban ka kala da inna lillahi wa inna ilayhi raji'un. inna lillahi wa inna ilayhi raji'un. ó depend ó depend ṣùgbọ́n ní bí gbogbo ẹ ṣe bó ṣe le kankan yìí pẹ̀lú irú ètò ìṣẹ̀lẹ̀ yìí ń sìn. Um, èyí tí tó bá jẹ́ sí pé dìtẹ́tò wà ní nírú àwọn Maiduguri nkankan yẹn wọ́n ń sáàtì àwọn èèyàn kí wọ́n tó wọ ọjà kí wọ́n tó wọ àwọn public places àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn obìnrin táwọn fúnra wọn gan náà wà nù hijab àwọn ni wọ́n ń sáàtì àwọn obìnrin so yẹn sìn so nǹkan ìyàlẹ́nu ni kó jẹ́ sí pé rúbọ́ ó tí nìyẹn gan tó ti um, ló ṣẹlẹ̀ so ṣùgbọ́n nínú irú ìṣesí yẹn eh, ó ní di kéèyàn apply wisdom sẹ́yìnsìn pẹ̀lú eh, ó kún nǹkan tá a fi ń sọ pé kì í ṣe Islam ni nǹkan tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n fi nǹkan yẹn gbógun ti Islam so ìhìjáàbù lílò ní ìdí ó di eh, nǹkan táwọn èèyàn máa sá fún so tóbi ní tó wọ ìjáàbù bá kọjá níbi kan àwọn èèyàn máa sá mùsùlùmí gan talo ló fẹ́ kú so allah mustaan so um, ó nídìí kí èèyàn apply wisdom nígbà tí mi máa ń sọ ni pé gbogbo ibi tí wọ́n bá ti ní àwọn ń chẹ́ẹ̀kì pátá kí ló tẹ̀yìn òfin submit ara rẹ̀ fún fún chẹ́ẹ̀kì but ìgbà tó jẹ́ sí gbóbìnrin ó lè kóra ró nítorí pé bóyá àwọn tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ chẹ́ẹ̀kì rẹ̀ bóyá wọn kì í ṣe um, obìnrin so nínú irú ìṣesí yẹn Eh, ó dìbẹ́ndì lórí eh, the surrounding circumstances tí ó ṣe okùnfà ní tó ṣẹlẹ̀ yẹn kéèyàn tó ó dìgbà téèyàn bá ní real picture èyí tó ṣẹlẹ̀ kéèyàn tó lè sọ pé sóbi obìnrin yẹn in particular so right àbí àbó wrong ṣùgbọ́n nínú ṣẹ̀ríà um, nǹkan méjì wà wọ́n gbé nǹkan kan ní rúkṣọ wọ́n gbé nǹkan kan ní azima um, eh, èèyàn lè téèyàn bá lè ṣe sùúrù tòun ti nira tí ó bá yàn látàrí sùúrù téèyàn bá ṣe yẹn láti fi protect nǹkan kan tó jẹ́ tẹ́sì sẹ́yìnsì wọn ni wọ́n ń pè ní azima kì í ṣe haramu ní kéèyàn ṣe kódà bí wọ́n pààyàn lórí ẹ̀ so èèyàn sì tún lè mú ohun tí wọ́n pè ní rúkṣọ téèyàn bá rí pé èèyàn ní lè fara da ìnira yẹn ala kulli hal ó ní di pẹ̀lú irú eléyìí program tá a máa ń ní wọn ni pé nígbà tí irú yẹn ṣẹlẹ̀ nísìn ó yẹ káwọn ọmọ àyà dìde sẹ́yìnsì náà ìṣesí tá bára wa ni àwọn yẹn ń lo hijab láti fi gbé explosives àmà ṣùgbọ́n irú ẹni yìí ń sìn ó wà innocent ìgbà tí ẹ pátá ẹ bá nǹkan lára rẹ ordinarily ohun tó mọ̀ sí pé kì í ṣe gbogbo obìnrin tó bá wọ hijab ló ṣe kí ni ìlò gbé ìdí ọ̀daràn bẹ́ẹ̀ àwọn tó pọ̀ jù náà àwọn obìnrin torí pé ọdún kìí lónìí táwọn obìnrin tó ń lo hijab ní nàìjíríà ọdún kìí lónìí so recent development lélẹ̀ tó jẹ́ sí pé àwọn àwọn tẹ́lẹ̀ ìsùn bẹ̀rẹ̀ lára àwọn ni wọ́n ń lo hijab láti fi ṣe nǹkan yẹn so ó yẹ kí àwọn ọmọ ẹ̀yà nínú irú ààyè yẹn tí wọ́n dìde tí wọ́n derive means náà kò sí láì fi nínú tóbìnrin bá fẹ́ wọ park ká ká engage àwọn obìnrin tí wọ́n ṣe kíni inspection tí wọ́n wò kó tó wọ̀ rẹ̀ so káwọn èèyàn dẹ̀ understand pé torí kan torí safety tàwọn náà ni torí safety yẹn nìyẹn tó wọ hijab yẹn tí kò dẹ̀ gbé bọ́m torí safety tiẹ̀ náà ni torí pé àní lè sòpin yà láàrin ẹni tó wọ hijab tó gbé bọ́m àti ẹni tí ò wọ hijab tí ò ṣe kíni tí ò gbé bọ́m so nígbà tí irú ilé ìtìsẹ̀lẹ̀ ń sin yẹ káwọn ọmọ ya dìde um, uh, against uh, irú ìṣẹ̀lẹ̀ yẹn nítorí kí ó má bàa tún repeat ara rẹ̀ máa káwọn ọmọ ìyá tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn olùmọ̀ àwọn àfà kí wọ́n bá jọba sọ̀rọ̀ kíjọba engage àwọn obìnrin bẹ́nu àwọn security services wa kún kún um, take up irú róòlù bẹ́ẹ̀ sódà kò ní jẹ́ sí pé àwọn um, aláìmọ̀kan láàrin àwọn èèyàn kí ni wọ́n ràn ẹlòmíì wọ́n pa relative rẹ̀ nínú irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ so òun náà fẹ́ gbẹ̀sán sẹ́yìnsìn ẹlòmíì wọn pa ẹni tó súnmọ́ ó fẹ́ gbẹ̀sán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí kọ́nà kó sànù fún wa àwọn tí wọ́n wu irú àwọn ọ̀wà bẹ́ẹ̀ yẹn kọ́nà kó yí otú àṣírí wọn kọ́nà kó tú àṣírí wọn torí pé àwọn nǹkan wọn yẹn wọ́n fi ń dọ̀tí Islam wọ́n fi ń dọ̀tí Islam ṣùgbọ́n Islam ẹ̀sìn tọ́lọ́run ti gbé hàn ní gbogbo bó tilẹ̀ wù fún gbìyànjú tó wọn ò lè rí nǹkan kan yọ lára islam ṣùgbọ́n àwa náà níbi ọlọ́run ní sọ̀kalẹ̀ wá láti wá dìfẹ́ǹdì ẹ̀sìn yẹn kọ́lọ̀ kó lù wá láti fi dìfẹ́ǹdì ẹ̀sìn yẹn wallahu ta'ala a'lam ṣùgbọ́n nǹkan àbànújẹ́ ni kọ́lọ̀ kó sànù fún wa báyìí láwọn fi jókòó ti bí ibi láhi ta'ala gbogbo ohun tí a wí tó ṣe déédéé ẹ̀rú ń gbọ́ ọlọ́run àti sunna dama ahmed sallam kí ọlọ́run bá kí ọ̀sán alẹ́ sàn wí àti gbígbọ́ ètò kù díẹ̀ káàtó kọ́lọ̀ kó sàn mùsùlùmí wa hàdà subhanakallahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk